بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته عمدة الأحكام للإمام عبد الواحد عبد الغني قدسي رحمه الله تعالى هذا ابن كتاب النكاح masala nika nikah ṣíṣe ìyàwó kí wọ́n ń kí ni pàápàá àwọn tó ń pè ní nikah nikah àwọn náà ni ọ̀nàwọ́tọ̀ ọ̀nàwọ́tọ̀ àwọn ọmọ ìbálòpọ̀ tó akẹ́ńdà pé la fi ń pè ní àlàáfòtò nítorí pé eh, àrùkò wọn sọ̀rọ̀ àìsílẹ̀ ìtakókò igi yẹn òun ló máa jẹ́ okùnfà òun ni ó fa okùnfà ìbálòpọ̀ ọwọ́ <coughs> ajá sí pé òun tí ó fa ìbálòpọ̀ yẹn òun la padà fi ń pè ní nìka àkókò ràìlá òun lọ́kè ní nìka òun ni ìbálòpọ̀ ọ̀rẹ́ wọn máa ń mú látara kí òkúta kọ́ wọnú kẹ̀mí pátákó àwọn ẹran tó máa ń lanu yẹn sọ ọ̀dà wọn ti mú bó ṣe rí sọ̀rọ̀ àhàtàn bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ àti kọ̀rọ̀ sọ torí bẹ́ẹ̀ gbogbo gbólóhùn tó wá náà lọ́fà àbí tí ń jẹ́ láwùjọ nìkan ẹ̀rọ tá a gbà lérò pẹ̀lú ẹ̀ náà làákùtù làákùtù ìtakókò yìí yàtọ̀ sí ọ̀rọ̀ ọba dẹ́ta tó sọ nípa obìnrin tá a ti kọ́ lẹ́lẹ́mẹ́ta tá a fẹ́ fẹ́ padà tọ́lọ́wọ́ bá sùhánà sọ pé fọlá tẹ̀ fílù lẹ́hu àti àtẹ́ǹkì hazaujan ọ̀gáyọ̀ ìbálòpọ̀ nílé yẹn súnmọ́ kọ̀lẹ́tọ̀ ọkọ̀ yẹn fẹ́ obìnrin yẹn mọ́ títí tóbìnrin yẹn tọkọ̀ mi fi tí ó fi sùn sọ nípa bẹ́ẹ̀ káṣí nìka káṣí ìyàwó kàtàkùkọ yìgì yìí wọn rí lọ pẹ̀lú alùpàánù alápàlẹ́ wọn fáǹkì ọmọ àti ọbàlẹ́kọ́ yẹn náà ní sáà ẹsẹ́ni tó bá di dùnmọ́ yín náà àwọn ìyàwó sọ ọtọ́ àwọn ọ̀nà inú súnà kápàdà máa mú àwọn àdéhùn wá lórí ẹ̀ àdéhùn tó jẹ́ umu ìbáàbù òun ni àdéhùn Abdullahi bin Mas'ud radiyallahu anhu. فسواء يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج عن بوابه سو أي أدو أنا باتني إيفا ويعفيا و إجماع مسلمين هو علوريه مسلمين mùsùlùmí kan kò lórí ẹ̀ pé ká sí في السنة، ni kódà náà sọ pé يجي. فليس منا kìí sára mi aṣèyàwó yìí ó dẹ̀ ní àwọn àǹfààní tó pọ̀ gan ó ní àǹfààní tó pọ̀ gan inú rẹ̀ òun ni pé abéèyàn máa di sísọ́ kúrò níbi yànmàyànmà àti pé ọmọ máa pọ̀ káwọn ẹ̀rọ ọlọ́run sì máa pọ̀ àwọn tó máa máa tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n á pọ̀ pẹ̀lú ìyàwó àbúrò bẹ́ẹ̀ wá ti níyàwó tó pọ̀ àwọn ọ̀dẹ̀ tiẹ̀ níyàwó tó sì dáwọ́ sẹ́dó ó lè máa bímọ lọ. látàrí yóò tún sọ ìran yóò sọ ìran tá a lè máa mọra wa á máa ṣàtìlẹ́yìn fúnra wa. bákan náà ìfẹ́ ò tún ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó àwọn àǹfààní yẹn ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan nínú àwọn àǹfààní sáà rí kéèyàn ṣèyàwó. الحديث تعاملنا الحديث السابع والتسعون بعد المئتين حديث 297 آه، حديث 297 حديث عبد الله بن مسعود رضي الله عنه وأرضاه عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم <clears throat> يا معشر الشباب شباب من تقع منكم لداءة فليتزوج فإنه عبد البصر للبصر للبصر وأحسن للفرج أه، أه. ويا طب الفرج الفرج wà á sọnù lùfọ́ọ̀mù. nítorí pé abáná àlùfáàrìjì àwọn làbẹ́ tóbìnrin máa ń gbé lẹ́kọ̀ọ̀kọ̀ àlùfáàrìjì àwọn lè ṣe payá nù ìbànújẹ́ àbí fòpinpin tàbí ẹ̀ wà nù rẹ̀ kọ̀ papọ̀ mọ́ra wọn. ọlọ́ọ̀ àlám àwọn méjèèjì lè ní àlàáfọ̀ nítorí pé kinní táwọn obìnrin ní sọ ń gbé lẹ́kọ̀ọ̀kọ̀ wọn yẹn náà àwọn náà ní kinní oní àlàfo ọmọdé bẹ́ẹ̀ fárajì náà ọ̀nà àbáyọ náà nìyẹn làkẹ́ń alifáàrìjù táwọn obìnrin ní di ẹ̀sítárì eh, rọ̀ rọ̀ yẹn ti fi ní ọgbà sọ̀kún alifáàrìjù ìsúnfàyà náà fún kékeré téèyàn wá àwọn jẹ́ kí wọ́n lè fàtì àwọn gba fàtì àǹtí ẹ̀ náà. وأحسن للفرد ومن لم يستطع وعليه بالصوم فإنه له له هذه أخاه عبد الله بن مسعود رضي الله عنه وأرضاه ألا طبعا ينسي حفانا آه، أني ذكر صلى الله عليه وسلم وصليت يا وعشر الشباب يا الله من استطاع منكم الباء ẹni tó bá ti nípa àlùbáà àlùbáà yẹn àwọn náà ní àmì ipa náà ní ẹja pè ipa ipa ilé tí ó gbé gbogbo nǹkan kan ohun ká pè bẹ́ẹ̀ ẹ bá ti lágbára rẹ̀ àdètò sanwó-àìsàn ọ̀yà lọ fẹ́yàwó fẹ́yìnàhó àgọ́dọ̀ lè gbàsọ́ torí yẹn ni ó lè jẹ́ kọ́ rẹ̀ jù rẹ̀ lẹ̀ wà á sọnù lè lè kárí jù yóò dẹ̀ sọ abẹ́ rẹ̀ kúrò níbi ìranù àwọn ńlá mi ìsìtẹ́tẹ́ ẹni tí àbá alágbára ó fi hàn pé wọn kì í sani tí ò ní agbára láti ṣèlú lórí ìyàwó láti níyàwó ó lè má níyàwó ó lè má níyàwó kìí ṣe dandan fún ẹni kó níyàwó tó bá torí kó wọn lágbára àwọn ńlámi ẹsẹsẹ ẹni tí ọba alágbára fà àlẹ hígí sọm ọdọwọ ẹni ẹkọ ya aláwẹ ọ fẹ ìnáwó lẹhó wíjà tọrọ àwẹ yẹn àwọn mẹwàá jẹ àwà fún ìṣọ kúrò níbi ìwà pàlàpàlà wọn kí adùn ìbálò tara ṣe gúlegúle yẹn wọn kó sókè yẹn kó wálẹ̀ oye kọ wálẹ̀ hadith ló fi ẹ̀kọ́ ń gbé ọ̀dọ́ ń gbé ló ń gbé ọba ti lè ṣe náwó ìyàwó ẹni mọ́ àlẹ́mìíkà ọba ti lè ṣe ń gbé ló ń gbé tó ṣe ìyàwó. شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى wọ́n ní ìlágbára ti ṣe àwọn oníkẹ́yìn ìlágbára lórí ìnáwó kìí ṣe ìlágbára bíbókèrè sùn nìkan o nítorí pé ìhànì tábà wu ọ̀rọ̀ ni ó wá fẹ́ni tó lágbára àti bóbìnrin lọ. nítorí ọlọ́run fi pàṣẹ pé fi pàṣẹ pé ní ọba lágbára kọ́ máa gbà wẹ̀. ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà wàá lówó tó máa ná fóbìn. 呃。Uh wọ́n ní àṣẹ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé fálì ẹ̀ tàbí wọ̀ jẹ́ ẹ̀dọ́ bá lágbára ni ọ̀ tádùn bẹ́ẹ̀ ń dá láàmú ẹlòmíì lágbára àti fẹ́yàwó olówó ó sì lè bóbìnrin lọ ó lè máa wo obìnrin láàrin oṣù kan nǹkan kan sí ó kò tí ì yẹ kò ní í kan pẹ̀lú rẹ̀ bí ẹ wá bá yín ó lè lè ee bàbá kan lọ rẹ pé ìyàwó dẹ̀ ń lè kí báyìí kì í lẹ́yìn sòkò mọ́ nígbà tó sọ fún ìyàwó pé wọn ò nífẹ̀ẹ́ sí akálùkò sùn lọ́tọ̀ àdúgbò wọn sì máa sùn pẹ̀lú òun kì í lẹ́yìn sakura irúfẹ́ lẹ́yìn nínú sẹ̀ríà kò ní ìdí kò fẹ́yàwó wọn bó ti rí ní ìsìn bẹ́ẹ̀ náà ni arúgbó tí ó lè yíra padà tó wà lọ fọ́kọ kékeré kí wọ́n fẹ́ fi ṣe kò ní ìdí rẹ̀ ìdí pàtàkì náà fi ní ká fi àwọn náà nípa ara ẹjọ́ yẹn ládàsọ àbẹ́yẹn kúrò níbi haram àti wípé ẹni tí ọba ṣe kí ni tí ọba lágbára àti ṣènáwó yàwó kọ́ máa gbà wẹ̀ ó jẹ ká dùn yẹn lẹ̀ tọ́lá dùn nìyí ibi títí máa lágbára jù kẹ́yìn máa ronú jẹjẹ òun làwẹ̀ ti wà bí ẹ bá gbàwẹ̀ adùn yẹn máa kéré bí ẹ bá sẹni tára rẹ wá lágbára pípọ̀ jù ní ọgbàwẹ̀ ní ọ̀sán fúnfún ni lòun ó tún súnmọ́ táwẹ̀ bàrẹ̀ yóò ti rẹ ara. Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n tún rí ọ̀rọ̀ mi pé ẹni tí ọ̀bá lówó sáfẹ́kẹ́ nìyẹn síyàwó àbópin dandan ọ̀pẹ̀rẹ̀ àbí àsọlẹ̀ yáwó bá ti wí ẹni tí ọ̀bá ló sọlẹ̀ yáwó kọ́ wá fi ṣèyàwó sọlẹ̀ lọ yáwó lọ yáwó rákò àbọ̀ lọ yáwó ní báńkì òun sáfẹ́ ṣèyàwó yìí lọ sọlẹ̀ lọ yáwó pé yóò máa ṣe wálé ìbàdàn àwọn tí ń yáwó síyàwó wa o wọn yàwó ṣe pàtí yàwó ṣe gbogbo káwọn ẹlẹ́rùbọ̀ ni máa lò wọ́n máa lé wọn kí lẹ́yìn ìyàwó wọ́n yẹ lóye fanfa wáyé lọ́dọ̀ àwọn olùmọ̀ rẹpẹtẹ àwọn ayé lọ́nà mọ́sáàbí mọ́mọ́ Ahmed àtàwọn míì wọ́n ní pé ìbálò ń sọ pé falẹ̀ ẹ̀sọ́ àfihàn lẹ́dí ìdálàyé ìdú náà nìkan àhán àti àyọ̀sí ní ahọ́mọ́ lọ́hùn ìfàlẹ̀ ìbálò ń bí wíyàn tẹ́lẹ̀ kí lọ fẹ́ lọ yáwó ṣe tó bá ti lágbára pátì àbẹ́ẹ̀ bí gẹ̀ẹ́sì sọ ní kó kájú kò ẹni tí tọ́lọ́run máa fi ṣèrànwọ́ fún nínú ọlá rẹ̀ àwọn olówó nìyẹn tó ń fèsì ìjọsìn àwọn òun fi àwọn ọmọ gẹ́lẹ́ ń jẹ ẹgbẹ́ yóò fi rọ́pò fún ní àlùjẹ́nà mo bá rìn àjẹ الحديث الثامن والتسعون بعد المئتين حديث 298 حديث أنس بن مالك رضي الله عنه أن نفر من أصحاب النبي صلى الله عليه وسلم سألوا أصحاب النبي صلى الله عليه وسلم طاولا رضا حرام وبعد نفر عن يعصم بموع nínú àwọn sàbẹ̀ òjìṣẹ́ ọlọ́run sọ̀lá àrẹ ọ̀sẹ̀lá wọn lọ bí àwọn ìyàwó ànábì léèrè nípa iṣẹ́ wo ló ń ṣe ní kọ̀rọ̀ fẹ́ràn fáwọn ọ̀tẹ̀ láàánábì wọlé iṣẹ́ wo ló ń ṣe ní kọ̀rọ̀ fáwọn ìyàwó yẹn sọ fáwọn ọ̀kọ́lá bá dùn lá àtàzáwọ́dù nìkan. ẹ nígbà tí wọ́n á gbọ́ àlàyé pé ah, kí wọ́n àti rẹpẹtẹ òsì rẹpẹtẹ nú sí olóore tànàbí ní ti ń kọ̀rọ̀ níjọsìn apá wọn bá ní lẹ́ àtàzáwọ́dù nìkan mi ní fẹ́bìnrin mọ́ ìní bóbìnrin ló tọ̀ mọ́ ara àwọn ìyàwó mi wọ́n máa fọ́ mọ́ra wọn. ọ̀kọ́lá bá dùn lá àkùrù láfún bàbá kan náà tó sọ̀rọ̀ pé orí bẹ́ẹ̀dì òun ò ní sùn bàbá yìí tẹ́ tímútímù òṣìṣẹ́ wọn lọ́jọ́ tó máa ń fẹ́ sùn máa ilẹ̀ ẹlẹ́ lòun ọ̀ máa sùn. Gbogbo wọn sọ yẹn, ọ wá dé tí gba àlejò sọ̀lá rẹ̀. Ọ wá dúpẹ́ fọlọ́run. Òfin ìtọ́jú fọlọ́run. Kọ́ọ̀lù kẹ́rẹ́ wọ̀kẹ́rẹ́ kẹ́rẹ́ wọ̀kẹ́rẹ́ a máa ń fi a máa ń fi gé nọ́mbà kù ni tí nọ́mbà kan bá pọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ máa dákọ̀ pé wọ́n ti láwọn àgbà àmì káàdà wọ́n káàdà kí ló sọ àwọn èèyàn kan tí wọ́n máa wí báyìí báyìí. làbí ni òótọ́ di wà ní ẹ̀mí. ó ní àmì mi tí wọ́n ń sọ yìí mo máa ń kírun lóru mo dẹ̀ tún máa ń sùn. àti mo wà ó kè. bákan náà mo ń gbààwẹ̀ àwẹ̀ náà fílà màá tún sínú gbà mí. àtàtà wájú nìkan. mo sì ń ṣe ìbálò pẹ̀lú àwọn ìyàwó. ẹni ọba ṣe kí ló tó kọ ti ìlànà mi yìí ó ń tàn kì í sara mi o kì í sara mi o àwọn ènìyàn ṣe bá níbi máa yin àwọn ni nǹkan à àwọn làwọn gbìyànjú báyìí ló fi já sí wípé òun bídé àti rìn lójú ayé àdébísọ̀lá àlọ́sọ̀lá ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ló sáré pa náà. ọ̀já yẹn ni ọ̀rọ̀wọ́ mú mọ́ ìlànà àwọn oníbíbí àdé káwọn sọ pé wọn ṣe ó kéré ta làwọn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ káwọn tún gbìyànjú sí i kárẹ́sì má gbàgbé inú gàdé yẹn olùmọ̀ bíbí à àìnà àyẹ̀wò náà ṣe ti ṣe wọn ti ní ti ṣe mọ̀tá nígbà sábà okùnfà oní máa ń fà kámú mélòó wọn ni òsè mélòó ni wọn sè náwó ìrẹ kíni ẹrẹ àkíkọ nísìn ewúrẹ́ la lè pa ẹrẹ á lọ parakùn mi ẹbí ẹsìn àkúnmí ò ti pọ̀ jù láti fi kó mọ ọba tẹ kọ́kọ́ pa ẹrẹ yẹn ewúrẹ́ náà wọ́n ti wá lọ para kó fún gbà yẹn àbí kí ẹ pàdé ẹ ẹ pàdé ẹ abẹ́rẹ́ ọ̀yà ẹ̀rìn ọ̀yà mẹ́rùn ìrẹ́wó ìrẹ́wó ni wọ́n fi ṣe lóun tàbí èèyàn fi mọ̀ bí bí àmì ẹ̀ kámú ẹ̀rí kí wọ́n sọ pé kámú mélòó wọn ni a ṣe mélòó ni wọ́n ṣe àṣùbáàmì méjì ni a ò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ẹlẹ́fílà mẹ́rin láàmà kí mọ́sálásí wa látòní lọ. because dáwọn àwọn èèyàn yẹn lẹ́fílà bìfọ́ bẹ́ẹ̀ dẹ̀ ìjẹ́ kí ló dé wọ́n nítorí pé àdéhùsọ̀lá àfọlábí pé wọ́n ká àtẹ̀lé fẹ́jọ́ ayérò bìnrin tó ní àwọn ọmọ fi nítorí báyìí aka mẹ́rin mẹ́rin òun làṣọdá àti lọ́ba fi tọ̀dọ̀ fi wá láti sìn lọ ó ti di bídà wọ́n dáadáa dálẹ̀ dídì nìyẹn so gba àwọn kinní wọ̀nyí wọn táwọn ẹni ẹran fi ṣe é lè ní pé bóò ni wọ́n ṣe é ṣèjọsìn ara àwọn ò ní jẹrẹ àwọn ò ní báyàwó sùn àwọn ò ní sùn mọ́ àti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ìṣẹ́ ọlọ́run wa da ọ lọ́wọ́ kọ pé ẹni tó bá tó náà bá lérò pé ju òun lòun jẹ́ kì í sì ju òun ànábì o tọ̀rọ̀tọ̀ ni ohun tóun ṣe ọ̀tọ̀ ni ohun tẹ́ni yẹn fẹ́ máa ṣe àdéhùsì yìí ó ń jẹ́ kó yíwa ìfẹ́ táwọn sàbí ní wọ́n ní sí rere àti láti kọ́ sí ànábì sọ́lá rẹ̀ sọ́lá bákan náà bí ìṣẹ̀lẹ̀ àwọn àyè ti rọ̀ tó a máa rí mẹ́ nípa bá a ṣe rí ìlànà níbi sọ̀rọ̀ àlùsílá àti pòórí àti bùkún ọwọ́ àmì kẹ́yẹ sáwò kan sí àwọn kẹ́yẹ dẹ́ tẹ̀lé ti ṣe àdébí sọ̀rọ̀ àlùsílá àti pé kẹ́yẹ mú ẹ̀mí yẹn pẹ̀lú wàhálà ilé kókó gbé àwọn ojoojúmọ́ ní sùn lóru mọ́ múra rẹ̀ bẹ́ẹ̀ àbí kọ́ fẹ́ ló ń jẹ tán fún ara rẹ̀ olóhùn òsùnmọ́yà ọmọ lẹ́yìn sàbílẹ̀ tí ní fi ṣàì kò sí mẹ́sàn ara ọ̀gá ń darẹ̀ láàmú ẹwà fún àánú kan ó gbajúmọ̀ lọ́dọ̀ wa nígbà yìí ìran ọ̀rọ̀ mi bẹ́lẹ́gbà ọ nísẹ̀yìn nígbà yẹn máa gbọ́ àfa aláwẹ̀ ààrẹ fídíà ni o irúfẹ́ àwọn ènìyàn ọmọ àgbà rọ́jà yóò gba ṣàbàn yóò gba rọmọdọ́n àwọn tí sí tẹ̀sí ẹ̀ẹ́nì june àwọn oní 90s fáìtì làwọn máa ń gbà jù ọ ogbóró eléyìí ẹnìkan àfa aláwẹ̀ àwẹ̀ tí ọ̀tọ̀ súnlẹ̀ ni o wọ́n ń gbé yàrá àfa aláwẹ̀ tó a máa rí i pé kéèyàn fi ìnira mú ẹ̀mí ìfẹ́sìn tí kò tó pé lánàá àwọn onígídé àyè àwọn tí wọ́n yà pa sí ẹ̀rà rẹ̀ ní ìṣọ̀lá rẹ̀ sọ́lẹ̀ tó bákan náà kéèyàn fi yàlùmọ́lá àti ìhàyà tìlùmọ́ bá a àwọn nǹkan ìgbádùn ìsẹ̀mí tọ́lẹ́tọ̀ zúùdù ní ìjọsìn lílé yẹn èyí sì jáde bí wọn jáde fọdún sọnà kéèyàn gbàkóso wípé òun ṣe zúùdù òun ṣe ìjọsìn irúfẹ́ eléyìí ìjáde fọdún sọnà àti ìtẹ̀lé lánàá tí èsì lànà àwọn ọmọbìnrin wọn ní bákan náà aláwọ àdéhùn láti máa rí bẹ̀tẹ̀ àti islam yìí lẹ́sàn-án àgbáyé iṣẹ́ sì padà àti mọ́dá ìwé yìí táwọn kan yóò máa ń ṣe àní wọn lélòmí tí wọn bímọ pamọ́ nu wọn kó tó di pé wọn bẹ̀rẹ̀ mọ́dá tó fàdá mi náà òun náà ti jí kínní ẹ̀ ṣe àwọn míì padà tó máa ń ká wọn lọ ọmọ kọ́kàn ní àwọn ìjọba ọ̀dọ́ wa wọ́n ká òkan níbi tó ti ń ṣe ìrìnkí òsì pẹ̀lú obìnrin wọ́n bá gbé jáde pé ìwọ́n tó ń pera ní fàdá tó ti dọ́gbọ́n rẹ̀ pẹ̀lẹ́nìkan rí sọ́nà àti lànà العنانين آه. وإذا كي يرتاج يقول يبين سلدة ما في هيتك ما هكنا يبين يكاج بين كأطمع كي يشاركم بينه الحديث التاسع وتسعون بعد المئتين حديث سونة تنعي حديث سعد بن أبي وقاص رضي الله عنه لا أرد رسول الله صلى الله عليه وسلم على عثمان بلا خاضعون التبتل ولو أدنى له لاختصينا قولي سعد بن أبي وقاص لاختصينا لكيس لاختصينا هذه كوينا سعد بن أبي وقاص رضي الله عنه أن رد رسول الله صلى الله عليه وسلم على عثمان بن مزعون التبتل هاري وجيت لهم دي سنة قال فعثمان ọmọ mazun ẹni tó jọ rọ̀dí ọ̀hún sallallahu alayhi wa sallam níbi kan náà wọ́n ti jọ mú yàn àwọn àtàlẹ́bí sallallahu alayhi wa sallam àwọn gan ló kú níjọ ní tó jù sí ọlọ́run sallallahu alayhi wa sallam àwọn gbókùtà níbi kìí síbi ìbéèrè rẹ̀ wọ́n á lókùtà tó gbé lẹ́yìn fún kí ni wọ́n ní à àwọn máa mẹ́rin táwọn bá sùn nínú àwọn fámílì àwọn tó bá kú àbí lọ bá kí yẹn máa mú èèyàn lọ mú síwìtì lẹ́ẹ̀mẹ́fẹ́ káàkiri eléyìí ń tẹ́ síwìtì lọ ní ọmọ síwìtì lẹ́ẹ̀ bàbá tó ń délẹ̀ báyìí ẹ wà kó wọn lọ sí ètò yẹn ìmọ̀ gbókùtà ti kì í fi máa sàmì àwọn tí bá ń kú ní máa sùn síbí ìlọ nínú àwọn ọ̀rẹ́ wa nínú àwọn fámìlì wa. so nípa bẹ́ẹ̀ àdéhùnsọ́lá dá èsì ọ̀rọ̀ padà ọkọ̀ fún ọ̀sùnmọ́nà ọmọdún àtàbàtúlà àìní fẹ́yàwó sọ̀wọ́lọ́ àzìnà lẹ́hu lẹ́tọ̀sọ̀yìn náà tọ́jú ìyọ̀ǹda fún ni lẹ́kítẹ́sọ yìí náà àbá ti tẹ̀ra wa lọ́dà láàyò kúrúpọ̀ kó bẹ́ẹ̀ tí kìíní náà fi ní ṣiṣẹ́ mọ́ ẹ̀rí tabatul òun ni tẹ́rìkù nìkà àìsèyàwó nínú rẹ̀ ni wọ́n fi ń sọ fún mọ́lẹ́ àwọn kó mọ́lẹ́ àwọn ní bàtúlì bàtúlì ìyàwó ti máa ń pe Fatima náà bẹ́ẹ̀ ìbàtúl yàrá ni èyí tó ṣe èyí tó ṣe kí ni ọ̀ ó já yẹn yẹn kúrò ní àbí ọjà yẹn yẹn lọ síbi ìjọsìn fún ẹlẹ́dàá subhana ẹ̀rọ tó ayé pàdé bí yọ̀ǹda ni àwọn náà bá tẹ̀ra àwọn ọlọ́dà rẹ̀ báàbò ló hàbàmẹ́t fi nìka àwọn kẹta ṣe léwọ̀ níbi ètò ìgbéyàwó hàbàmẹ́t fi nìka tó fi náà àwọn tó ń pọ̀ níbi ẹ̀rọ ìgbéyàwó méjì ni. اسمه يحرم إلى الأبد من بنو يتجي حرام في تايراي ها هذا حرام في تايراي àkọ́kọ́ méje nínú ìyá kódà kí wọ́n ga ọmọbìnrin kódà kan lọlẹ̀ àǹtí níbi ìyá àti bàbá àti bàbá nìkan àbí ìyá nìkan àwọn ọmọ wọn àtọmọ ọmọ ìyá lóbìnrin àti amat àwọn ọ̀nkú lóbìnrin àwọn ẹ̀gbọ́n bàbá lóbìnrin. àti àwọn àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá ìdí tọ́lọ́wọ́ fi kàn wọ́n lọ́rọ́ bá dáná ọ̀rọ̀ mọ̀tàrígọ́ ọmọ àtùkù ipò yá ni wọ́n wá àyà rẹ̀ délẹ̀ àwọn nǹkan tó tún jọ wọ́n tí èèyàn gbọ́dọ̀ fẹ́ òun lẹ́nu tí èèyàn jọ mú yàn níbi kan náà bákan náà níbi àná àwọn mẹ́rin lójú ìwọ̀n ìyá àná ìyá ìyàwó fẹ́ ìyá ìyàwó ìyá ìgbẹ́ fáìn ìyàwó mi lọ fẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ wọn kódà kí wọ́n lọ lẹ̀ ọ̀hún wọ́n á yẹ kó ti wọlé tì tẹ́lẹ̀ ìyàwó bàbá èèyàn wọn lọ fún kódà kó jọ̀dọ̀ nígbà ah, bàbá fi ìyàwó kékeré yìí lẹ̀ èmi kì í sẹ́gbẹ́ rẹ̀ kí ẹ wá sùn lóko kí gbọ́dọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà ni ìyàwó ọmọ èèyàn ah, ọmọ yìí ń jẹ kújẹ màá ní ìjọba ẹ̀ á ní ọkọ̀ ọ̀fẹ́ ìyàbọ̀dọ̀ síbẹ̀ gbogbo àwọn eléyìí àwọn bàbá bàbá ni wa ó máa ha tó níta èkó àkáǹtì máa lórí pé èèwọ̀ lòun dàsìkò kan èèwọ̀ lòun dàsìkò kan àsìkò yẹn náà ni pé tí ó fi lẹ́tọ̀ọ́ ìyàwó ti ń bẹ lọ́dọ̀ nìkan ni wọ́n á fi túká dáadáa tó ti ń sìn bẹ́ẹ̀ náà làṣẹ́wó ẹ̀rẹ́dẹ́sì àṣẹ́wó tí ó fi stọ́ọ̀pù sí àṣẹ́wó tí ó dẹ̀ fi ṣe nǹkan sọ̀yọ̀ kan bẹ́ẹ̀ náà ni káfíra tó máa fi ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyà àdàsìkò kan bẹ́ẹ̀ náà ni àbúrò ìyàwó èèyàn tí wàá fi kọ ìyàwó ẹ lẹ àbẹ́gbọ̀n ìyàwó ẹ tó fi kọ ìyàwó rẹ lẹ àbí tí ìyàwó rẹ yẹn máa fi kú tí ìyàwó rẹ máa fi kú tí ìyàwó rẹ máa kú o fábúrò ìyàwó ẹ àbẹ́gbọ̀n ìyàwó ẹ ọ̀rọ̀ ìwà àwọn eléyàn nílẹ̀ nù àfọ̀ràmátì ìlà àmẹ́ nínú àwọn tá a ṣe léwọ̀ àdàsìkò kan ni. àṣìlè bẹ́ẹ̀ náà lóbìnrin tí ń sopó lọ́wọ́ ọkọ ẹ̀kú àsìkò kan ni tó máa fi parí opó wọn bó ti rí bẹ́ẹ̀ wọn máa fi parí opó. حديث تكون بأن كان لوري الحديث الثلاثمائة حديث 300 حديث أم حبيبة بنت أبي سفيان رضي الله عنهما فأدور إلينا عنده وقال يعني أنا أخي ابنة أبي سفيان آه. وقال أو تحبين ذلك فقلت نعم نعم وأحب وأحب من شاركني في خير آه. آه، أمي أمي حبيبة بنت أبي سفيان رضي الله عنهما أن أنها قالت أن يا رسول الله وقالوا سلام انكح أختي ابنة أبي سفيان وبقى فانتيني فجمع أبي سفيان فقال وتحبين علي النبي صلى الله عليه وسلم يقول نكاسين كما فقلت نعم ونداني ها أنا لست لك بمخلية لست لك بمخلية إني سنتولي موقع صوف وطوف إني فرين وأحب أبي وأحب من شاركني في خير أختي ẹni mo fẹ́ kó bá mi kẹ́gbẹ́ nú orí tí mo wà nú èyí láǹtí mi fọkànlá nàbí ẹnìdà àlejò ẹ ẹ aláìsọlá sọlá ń sọ pé ohun tó ní í ṣe yá o kò lẹ́tọ̀ọ́ fún mi. قلت فإن يحدث أنك تريد أن تحكيها بنت بنت أبي سلمة أريد أن ينصقي وفيفي وما أبي سلمة قال يعني قلت في وفيفي وما قال قال بنت أمي سلمة أنا صلى الله عليه وسلم أتى موتين صلى أبو أبي سلمة لنيفي قلت نعم أولي ما تقول بيني وتعمل ينصقي

أرضعته وأبى ثويبة أنا ثويبة الأسلمية ولو في هذا وسلام الله فلا تحرجنا علي بناتكم ولا أخواتكم أو أو àwọn ọmọbìnrin yín tó bá jọ lẹ́yìn ẹ gbọ́dọ̀ sọ pé ń fẹ́ wọn mọ́ ọ àwọn àǹtí yín tó bá jọ lẹ́yìn tí mo sọ ẹ gbọ́dọ̀ sọ pé ń fẹ́ wọn mọ́ ọ. ọ̀sùnwá ìgbà tó ọjọ́ mọ́ látò àbí láhàbí ọjọ́rú fún àbí

èyí tó burú jù nù ká tó lè ṣàbùdá ni téèyàn ní nífẹ̀ẹ́ sí ọkọ ọ̀làlà ní wọ́n gbà lápè àwọn bí pé kí lọ pàdé ọdún lẹ́hàdí làmà á lè kàn bàdàkùn kẹ́rọ́ wọ́n ní láàjọ ọmọ ti kú tí mo fi kó láyé làmà á lè kàn bàdàkùn kẹ́rọ́ ní ìpàdé orí kan rí. غير أني أتيت في هذه بأساقيتي بأساقيتي أها قريبة أني ọkàn ah, ìgbà pé wọ́n fún mi lómi mu ah, níbí báyìí pẹ̀lú mo ti tún sùn wáyé balẹ̀ láti lọ tọ́ láti fà nẹ́bí ní ọ̀yàn sọlá rẹ̀ ọ̀sọ́lá ó ní kíláàmù náà hadith àti ìwà ní kéèyàn fẹ́ àǹtí ìyàwó yẹn àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó kò lẹ́tọ̀ọ́ ìwà ní kéèyàn fẹ́ ọmọ tí wọ́n wá tọ́ lọ́dọ̀ èèyàn ọmọ ìyàwó èèyàn kéèyàn ti bá sùn èèyàn ti bá sùn kéèyàn ah, jọ wọnú hajj ló ní báyìí ẹ̀wọ̀n tá a gbà lóun náà ní ìbásùn yẹn náà ti bá báyìí ọmọ ọmọ tó wá gbé yẹn ìyàgbọ́ kọ́lá bí òjò wá gan ìwọ̀sì tó ní kí wọ́n fẹ́ ọmọ arákùnrin èèyàn fẹ́ ẹ̀dọ̀ ọmọ èèyàn bì kan náà nítorí pé ohun tó jẹ́ ìwà náà èèyàn náà ló jẹ́ ìwà náà àti kọ́lẹ́tà fún ẹni tó bá jẹ́ ẹlẹ́mọ̀tì tó bá bí lóore fa mọ́sálà kan tí ìdájọ́ rẹ̀ papọ̀ pẹ̀lú ọ̀nà tí wọ́n gbà wá ọgbọ́dọ̀ ṣàlàyé lẹ́kọ̀ọ́ rẹ̀ àti wípé ọlọ́tọ̀ láti dojú fọ́nìjẹ́rẹ́ dojú kọ ẹ̀ẹ́nì kó mú àlàyé ohun tó lẹ́tọ̀ láti fi wá tí o fi ní dá wàhálà bẹ́ẹ̀ sí wa ohun tó kílà ni pé mo hàbí bá ó ti gbàgbọ́ yìí pé ìbáhàtò ọ́kùtù zàwùjà zọ̀wọ́n ní yọ gbọ́ yìí mẹ́rin pé àti àǹtí ìyàwó àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó èèyàn ó lẹ́tọ̀ọ́ fún anabi sọlá àlùfọlá ó lè má lẹ́tọ̀ọ́ fún gbogbo àyà yòókù sẹ́yìn kíkọ̀ mẹ́nu báyẹn ọ̀rọ̀ rọ̀ bí bá nílò sọ ní eh, àdéhùn ẹgbẹ́ àṣetán nínú yẹn ah, nínú àwọn nǹkan tí ó tún wà ń kalẹ̀ ọ̀rọ̀ ṣòro pé báàbò ṣòro pé ìnìkà lọ́nà nípa àwọn májèmú tó níbi ìyàwó méjì èyí tó lálàáfíà wa òun lèyí tí ò yapa sí nípa fi ń kakókò yìí èyí tó bàjẹ́ àwọn èyí tó yapa sí kakókò yìí ìwọ̀n tá a fi hàn àti wírí mùsùlùmí náà ń dẹ̀sọ̀rọ̀ tó yẹ mùsùlùmí wà lórí májẹ̀mú àti májẹ̀mú tó bá sọ aláàlú di ìwọ̀ wọ́n sọ ìwọ̀ di ẹ̀tọ́ kò sí àtọ̀ láàrin kí. أجعل على مزيج في عاصفة حديث عقبة بن عامر الحديث الثاني بعد آه، الثلاثمائة كانت كأول بين آه أي كأول فقد بس بحديث يسمى له حديث الواحد بعد ثلاثمائة حديث تري أو حديث أبي هريرة رضي الله عنه أنا جيش الله صلى الله عليه وسلم لا يجمع لا يجمع مناقته بعد وعمتها ولا بين المرأة وخالتها هنا بخير رضي الله عنه أنا جزاه الله صلى الله عليه وسلم لا يجمع ويضع لا يجمع يا عند معلوم يو جمع مجهول لا يجمع بين المرأة وعمتها هي ظرف فيا kó tó wá fẹ́ àbúrò àbúrò ìyá rẹ̀ abẹ́gbọ́ ìyá rẹ̀ lóbìnrin kan fẹ́ kọ̀ wọ́n máa jà ní wọn lẹ́bí bẹ́ẹ̀ sì máa bàjẹ́ ọ̀nà àbẹ́yìnà lọ àti wọ́n kọ̀ ọ̀nà sí hàn wọ́n sì gbọ́dọ̀ fẹ́ àwọn kó tó wá fẹ́ àbúrò yẹ abẹ́gbọ́ ìyá rẹ̀ sí ìjà ni wọ́n máa ṣẹlẹ̀ fámílì ọ̀bàlàbàjẹ́ àwọn ìṣòro tó fi nìkan á jẹ́ nípa ìgbéyàwó. حديث عقبة بن عامر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم فقل عفا فيا بكا بكا بكا فيا جلو وني عقبة بن عامر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم حديث 302 أن إن أحق الشروط أن توفوا به ده الأجمع جاء مطلطة يتيسع مساره ما استحرمتم به الخروج أنا ما جاء مسي في اللتا في عبا وداني تظن في السعادة لا تكفون أكيد داني خاطي ما جاء مياه هذا قاسي أو بيبصفي مفقا في الليل ما عليهم أبي بصفي إبي بايل مفقا ما so àti kó sì kọkùnrin náà tó dá májọ mọ pé mo gbọ́dọ̀ bá kínní ń bẹ tí ń ṣe wàhálà àbálé mo gbọ́dọ̀ wà lábẹrẹ ṣe pé ń ṣe wàhálà kó tó di pé kínní ni ó ṣe so ó sì lè dá májọ mọ kínní ànímẹsàn ètò ìrìnà báyìí ni òun fẹ́ ọ̀rọ̀ bákan náà dandan ni ká pé májọ mọ yẹn so májọ mọ yẹn ó lè jẹ mọṣílá àfọkàn náà ọkọ àtìyàwó so bákan náà àwọn àgbẹ̀ yìí pé irú májẹ̀mú táwọn wí àwọn afáàní ká máa wo hadith ẹ̀rọ la tún gbọ́dọ̀ mú májẹ̀mú yẹn sẹ́ sọ pẹ̀lú kóbìnrin bá ní ọgbọ́dọ̀ kọ̀ ìyàwó lẹ́ àmì ìdálóhùn àwọn àdéhùn kan ti sọ pé kọ̀ lẹ́tọ̀ kóbìnrin béèrè pé kéèyàn kọ ẹnìkejì òun lẹ̀ àti pé mímú májẹ̀mú sọ ta wí àkànpamọ́ àkànpamọ́ sọ nítorí pé àìṣe ó lè jẹ́ kí pẹ́ǹtì ká ṣẹlẹ̀ nígbà tó kàn gbà tí májèmú ni bàbá ti jẹ́ májèmú ojú ìwọ́n mú un ṣe máa rà fún ọkọ̀ lọ́wọ́ tààrà àlẹ́ lọ́hùn ó ní rahimahu allahu ta'ala ó ní mutala láàfin àti ọ̀pọ̀lọpọ̀ nọ́ọ̀sù ahmed wà lórí ẹ̀ wọ́n ní pé ohun tí wọ́n bá jẹ́ kí ìgè ó jẹ́ dandan lọ́dọ̀ ìkíní kejì bíi ìnáwó agbọ́dọ̀ mú na ìmọ̀ àtúmọ̀ra ẹni dáadáa ilé ìgbé fóbìnrin tó sáṣe pé nǹkan tí èèyàn lágbára gbogbo orú nǹkan wọ̀nyẹn ajọ̀mọ̀ táàmù sẹ́ni ajọ̀mọ̀ táàmù sẹ́ni subhanaka Allahumma wa bihamdika ashhadu an